òjò burú wá sínú ìrìn àìsíyàwó àgbàlá láti wà pọ̀ yàtà ńlá àbí ìṣẹ̀ṣẹ̀. Wọ́n wá nínú bá wọn. Láti wá nínú bá wọn lè lọ́kà tó ń bọ̀ sí ìbẹ̀rẹ̀ pàtó ìṣàgbà. Láti ẹ̀yìn tó lè di wọn ó yá ìgbéyàwó lé ìgbéyàwó àgbẹ̀gbẹ̀ àgbà àrùn létí. kódà yẹn a lè tó bá wà ká lè lò ó dára bí yẹn ó dára fún wa yẹn ó dára fún wa yẹn wá yẹn tó ìyá tó dára. àwọn bí wàá lóya ẹ̀yà ẹ̀yà tó wà tó kí ní àgbà lẹ́yìn lè ti bẹ̀rẹ̀. a ti ń wọlé ẹ̀yà bí wàá lò wáyé tí wàá pè lọ́wọ́ lábàá ti lọ́wọ́ àmì ẹ̀yà bá wà lè lò. àyà ìbálẹ̀ pé àtàlẹ́ àpàlẹ́ àtúrà lò. ránkà ọ̀rọ̀ lọ́wọ́ láti bọ́ àjọ láti sọ pé wọ́n á sọ pé a ti sọ̀rọ̀ lọ́wọ́ ọba wàhálà lọ́wọ́ àdúrà ọlọ́wọ́ bẹ̀rẹ̀ ilé ìwé ẹ̀rí ìwé ìwé ìlẹ̀ kálá fi kójọ pàtó àdébè kò lẹ́tọ̀ọ́ ká kójọ pé ẹ̀yà kójọ láti àjọ wáyé lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ a máa lé kóra ọdún pé abẹ́dára lẹ́tọ̀ọ́. pasa, que la y vale por de la Decía, decía, es cierto No está la No Thank ó lè ní wa ọlọ́run tàbí ọ̀nà wà láyé àwọn kan yẹn ó lè tàbí ọ̀nà tó máa tó wọn ìbí ah, làwọn béèrè pé lọ́dọ̀ táwọn lẹ́yìn àpáta yàgbá wọn ládùúgbò ní àti sọ́ọ̀bù wọn lọ́dọ̀ àpáta yàgbá ni ẹnu bàbá yìí àbí ọ̀tá kẹ̀kẹ́ béèrè bàbá yàgbá wọn lọ́dọ̀ tábí àwọn ọ̀tá yàgbá ẹ̀ẹ́dá kẹ̀kẹ́ wà àwọn àti kọ́lé wọn kọ́lé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àti kọ́lé sí aláì ìdínà àdúgbò ìdínà gidi wà láì. ṣé o ọdún tó lẹ́ẹ̀kan yẹn fẹ́ pàtàkì bí ọ̀rọ̀ kéèyàn wo obìnrin ó máa ń lapa lẹ́nu ìjọba ó máa ń ó máa ń do imọ́ nìkan ẹ̀wọ̀n wo ní ìdílé náà pàṣẹ ọlọ́ba ló ràn fún ọlọ́bara ọlọ́run fún orí tó ẹ̀dì kọ́lé náà ẹ̀dì kọ́lé náà ìṣọ̀wá náà ó ní kọ́lá tó lọ́dọ̀ rẹ̀ sí ìjọba ìwáyé wọ́n padà wá yá ìwádìí ọ̀rọ̀ rẹ̀ sí ó ti kọ́lé ní ayé ìjọba yìí ó padà sá mọ́lẹ̀ kó pé ó ti sá ó yà á bàtà tó lọ kọ́lé tó lọ gidi wà lọ kọ́lé pẹ̀lú wọn bẹ́ẹ̀. sọ̀rọ̀ yìí ti kọ́lé ilé ti gbó ìgbọ́dọ̀ tó kọ́lé ilé náà tó. ẹ ẹ bàtà kò lábọ̀ sọ̀rọ̀ àná. ọlọ́run ó pèsè ẹ fún wa mú mi ìyẹn ta lé yóò ìyẹn ta ó. sọ̀rọ̀ ẹ bá bílẹ̀ àti sáwọn ẹ bá tó ra sábà tó ra lẹ̀ sí. wọ́n bá tó bala yìí ìhàn àlè síbẹ̀. ẹ ဘာဒီကွာဒီကိုစီပါဘူးရပဲဒီကဲလို့တော့ကဲလို့တော့ရတော့ပဲအတီးကြီးလားလို့ဒီလိုလိုပြည့်တဲ့တော်ပြီးကြောင်းဒါတည်းလေးရှင်ရဆိုဘောအောင်အရုပ်ကြောင့်တဲ့ဘုဂိုကျွမ်းတဲ့ဘုဂိုကျွမ်းလက်မရီတကောအခေတကောနဲ့ပြောင်းလို့ပြီးလို့ဒီကောနန်ကောကြအဲ့တယ်မရီပြလို့မင်းအဲ့မတယ်လေးပြလို့မင်းဆိုတော့ဘာသာတော့ဆိုကိစ္စချက်ကတက္ကသသာကလည်း àwọn àkáàbù ní pé tó wà àbúkúlá ọba tí wọ́n yọ. Tó wà sọ́wọ́ àbúkúlá, subhanahu wa ta'ala alhamdulilayi wa rahmatulahi. Wàhálà tó ṣe àbájá ní ẹ̀sìn ní kiri. Sẹ́yìn abẹ́ wo lọ́bàdàn tí wò ó. Fún ayé lẹ́gbàá tó sọ ti dánù báyìí, ọdún tó ti kí lọ́dún obìnrin yìí. Ẹ̀rọ ìṣòro ẹ̀jẹ̀ kó pọ̀ sí àbẹ̀dẹ̀ mọ̀ sí ọlọ́wọ́ sàmàlà. So, bàtà á ní kó sábà àwọn àfọ́sí náà, ẹ̀yìn ló gbìyànjú báyìí tó wà lórí ọdún yìí. Kí ni wọ́n wá wọn àyè? wọ́n bá sáà kí ní ara rẹ̀ bá bọ́ sí tó bá rí àti àpọ̀ sí wọn. àwọn ẹgbẹ́ ń dáná fún ẹgbẹ́ òṣèlú ilẹ̀ ọ̀run tí ẹ̀ lè síbọ̀ àti ọlọ́ ti dáa sí àyíná ní. bóòlù àlọ́ ti wá yí àdúgbò yìí bá ti gbìyànjú lọ́sọ̀ ẹgbẹ́ yẹn làwọn tán fẹ́fẹ́ ìyẹn lè yí wọn padà sọ̀tẹ́ máa ti ráyè tí wọ́n ti kọ́ bá sí bẹ́ẹ̀. Ah, so bí àwọn ilé ti dára sí ẹ̀ bá ti dé lọ́jọ́ sún náà ní ilé bàbá wọn láyè bá ṣe dára díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí mo jápa ní fúnyà fárúgbò àti fún àwọn ọmọ ẹ̀ náà pẹ̀lú ẹ̀ lẹ́sẹ̀ lò lọ́ba tírì náà àwọn ẹ̀sìn sáà ń lọ. ẹni ó lè náà lọ́nà. Ìlànà ìwọ̀n Elgin is also the So you will get it of the Every so we are also our our school. So they are our our so come on to the better. So they are our our they are also our our they. We are our so our you. So our the the key and the one that the key must be the come why are you. So what of food what do you àwọn àtàwọn wálé wọ́n yẹn gbélé wà lẹ̀ ọlọ́run sọ̀rọ̀ wa náà nàbà tí wà nígbà nígbà. Sàbẹ̀sẹ̀ wọn. Ìgbàgbọ́ náà kàrà. ဆရာတော်ကပြောတယ်အာဘယ်လိုကတော့လဲနော်ဒီလာအောင်တာရီရောဘောဘုံညာမောရတိကျော်ဆယ်တော်တော်ရဲ့ရင်းပန်းပေါ်သူကလည်းကရောလို့ဒီပတ်တာဘာလို့ဆိုကြည့်ရေမောလို့ဟောပေးပြီးဆွဲပြီးရင်းဒီမမျိုးဟုတ်တာပေးအာဟောရမင်းကကျင်းစုစေဟိုတာပေါ့ဘာပါလို့ဒါလဲတေမောင်းပြရင်းရှင်းဝဲ because ẹlòmíì òun ò ní kò dákan òun kàn pé yá túnú lé ìdílé báyà lé àwọn sì máa kó sí ọlá díẹ̀ díẹ̀ ọ̀ní mọ̀ bọ̀sì wọn ni wọ́n tí wọ́n bá dá lérò pàpẹ́ náà ọ̀rẹ́ mi kúrẹ́ sọ lé sí náà sọ èrò àti ẹni òun náà èrò rẹ̀ tó ti àwọn sáfì àwọn ọba akéde ìwọ́n náà gbogbo wọn fẹ́ di ìgbà àbùkà níbi kan bí àwọn ìgbà àbùkà máa ń wá ní bíi mọ́tírì àbí oṣù mẹ́fà àbọ̀lọ́dún wọn náà ká lọ So Kali pẹ̀lú ọkọ̀ fẹ́ fẹ́ tọrọ ẹ̀ fẹ́ ọ̀rẹ́ yẹn ṣe àyẹ̀dẹ́ ti tẹ̀. So yóò kọ́ lára lórí ẹ̀ ìwà òkè. Kẹ́lẹ́ bí ẹ̀ gbé ní ọmọ yàn fún ọkọ̀ náà wọ́n yàn fún. Torí ẹnà oúnjẹ ti gbìyànjú kẹ́lẹ́ wà ní ìlú yíyá ni. Bẹ́ẹ̀ bí wọ́n ti ń jẹun lára ní ọ̀rẹ́ mi ní ọkọ̀. Tó ń lọ fẹ́ sọ̀rọ̀ ní ọdún sọ̀rọ̀ sẹ́ àjọ ti fi ìwú ni lẹ́ fún alẹ́ fún àwọn ètò amúyà. Ọlọ́run sọ̀rọ̀ wa. Nàmbà náà ó ń sáré sàdúrà kápẹ́rẹ́. ẹ ṣáà ìgbà bàbá pẹ̀rẹ̀ tí ọlọ́run sábà lọ́wọ́ ìgbà yìí wọ́n ti dá pọ̀ mọ́ra wọn àdúrà ọ̀pọ̀ ìyẹn lè fẹ́ ẹran sọ́dá pọ̀ ọ̀pọ̀ ìtọ́jú gbogbo mẹ́ tó fẹ́ pa ẹran wọ́n ti sàrà òtítọ́ tí ìyàwó ẹ̀dúró ni pé àdúrà láti wá wá sọ́kì tó wọlé tó wà nílé àdúrà dágbó ni sọ́dá pọ̀ kó síbi tí àdúrà ti tàbá ti papọ̀ láyé wọ́n ní

àwẹ̀ àti àwẹ̀ àti wọ́n dápa wọ́n dápa pọ̀ wọn wọ́n bá gbàwẹ̀ gbàwẹ̀ ọkùnrin ọkùnrin ọ̀tọ̀ kọ́ kálukú wọn. kàbọ́n ìgbà máa fi sàárà kájú àkójọ àwọn ìsìláàmù ní ẹ̀kọ́ rẹ̀ ju wa èrò bàtà tó sàrà kalẹ̀ ọkọ ní ìgbà tí wọ́n ti ní tọ́rọ ní jẹ lọ́jà àti òní jẹ. kòtàtà wa ní pọ́blẹ́mù láwọn tó sọ̀rọ̀ jáde sòrò ní pẹ̀rẹ̀ lóòrò èyí ti pa ẹran kó fi sàárà tí ìbá ti ní àwọn aládùúgbò jáde òta wà nílé àwọn ẹni jẹ ránpẹ́ bí a jẹ ẹja bí a jẹ mẹ́tíkẹ́ ọkùnrin náà ọlọ́sùn àrùn ìlọ́rọ̀ ọwọ́ àpàmọ́lù mọ́lù tó pa yìí ọ̀dọ̀ kú yá rẹ̀ ọ̀kì kankan àwọn làwọn òbí bá bẹ́ẹ̀ tó ti fọ́jú rẹ̀ ibi tá ti bára wa ni wọ́n ti dá ọmọ ìlú pé àgbọ̀ àwọn ìlú gan-an àwọn làwọn òbí rẹ̀ tí ó lè pọ́jú ìkẹ̀kọ́ àwọn ìlú kọ́lá fẹ́ máa fẹ́ máa jẹ́ oṣù náà wá fi dán wò kò ní ẹ̀kẹ́ sábà ó sọ lẹ́bi sílẹ̀ fojú ẹjọ́ wọn láti kì í ọ̀jẹ̀rẹ̀ wàhálà ìbáwọ̀ ìgbésí wájú ẹ̀sùn àwùjọ wa kò sí ọ̀nà bí ẹ̀sìn sòkò ó sì kan tó fún tó ní àwọn aládùúgbò mi yóò ah, wọ́n ní bùkátà ẹ̀ràn fọwọ́ àpamọ́ lù ọwọ́ ń hà fún wọn ní àbá sọ́ọ̀bù sílẹ̀ náà fún wọn òyí tí yóò jẹ fọ́sẹ̀ kan ó tún tẹ́ yóò sọ pípa mi wọ́n fi lè hàn ní bàbá ńlá bọ̀dọ̀ àdúrà ṣíṣe àtẹ̀ràn pípa ní ọ̀pọ̀ àpọ̀ síbi kankan so àdáadáa lẹ́nu yẹn bíbí àlè kápá àdúà kápá pọ̀ mọ́ ẹran kápá àdúà kápá pọ̀ mọ́ sára bíbí àlè àdáda lẹ́yìn kúlù bí àti ìbọ̀dá àlà ọkùnrin náà lè gbà. nọ́mbà fọ. ẹni. gbogbo náà náà gbogbo ọgbọ́n náà tábìlì tábìlì tẹ̀sán kò wáyé kalẹ̀ gan. tábìlì kọ́kọ́ pè é tábìlì kọ́kọ́ pè é nínú náà. gbogbo àwọn afáfẹ́ ńlá ní ẹ̀ka lẹ̀ láti lè di jẹun ní sọ̀rọ̀ rẹ̀ láti lè fi jẹun ní kò tẹ́ ìjọra wọn afẹ́láwọn aṣíwájú adésálà àwọn sọ̀hábà àwọn náà láwọn kan tí wọ́n lówó bọ́ọ̀lù nípa ìtútù máa nẹ́bí ẹjẹ́ apọ́sọ́dá àwọn ọmọdé kí yà yìí àwọn ọmọdé kí àfà làwọn aláwọ̀ tó yẹ pé àwọn èyí tàfà tẹ́jọ́ ń gbé pọ̀ tẹ́ pé olówó làwọn ó ní kí o tán fẹ́ fún mọ́dé kí láfà tán lọ́sọ̀ wà nígbà lẹ́lẹ́ wọn tán wọ́n ní ẹgbẹ́ran àbúrò àníbà náà bẹ́ẹ̀ mọ́mọ́ hamadu bẹ́ẹ̀ àwọn ibi tẹ́ ti máa rí ọ̀nà àwọn ètò bíi so kò sí lára ẹ̀sìn rárá nọ́mbà five àbí four. Ìyọ́fẹ́ béèrè fún lọ́wọ́ ẹ̀yọ́ gbọ́dọ̀ fún يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا àdé ìṣòro bàbá lórí ọ lóòótọ́ ọlọ́mọ bàbá ló bá bá lórí wí àwọn àlọ́ lè lò sí ọ̀dọ̀ àwọn kò jọra wọn sábẹ́ lò àti lóòótọ́ àwọn àfà tó náà yàtọ̀ tẹ̀lé kò ti sáré bọ̀dábà yẹn gan abẹ́ sọ ìjọba kan lápò fi ṣe àwọn tẹ́tẹ́ máa ló pé káwọn ló mú àwọn àfà tá à ń gbé ní pàtó àwọn ọmọ yìí Lẹ́gbẹ́ tọ́ba lọ bá nàbí wọn lọ bá nàbí lórí ọgbọ́n ìgbà nàbí sábà fún wọn. Tẹ́gbẹ́ fẹ́ máa béèrè béèrè lọ́wọ́ àtẹ́bí. Bàbá ti mú báyìí ní adé ẹ̀rọ àpò sọ́dà mọ́. Àẹ̀sìn kan tó wá nípa nàbí. Ìfún nàbí lè kàn. Gbogbo àlàbà àbá àlàbà lè gbọ́dọ̀ yìí. Kẹ́tù béèrè gbọ́dọ̀ ẹ̀dẹ̀ ẹ̀sìn kan tó wá. Àbá náà ṣe ó ti rà sí àwọn ìjọba. Ee. sọ́tẹ́ bá fẹ́ lo áyà ọ̀nì fáwọn àfa sòkè táwọn yàrá bí lábẹ́ òkè tàdó ara àwọn àfa tá a béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn ni tí wàá nílé òun ni wọ́n ń sọ bọ́tù àlẹ́ ìwé ẹ̀dá bí ọ̀kọ́ bọ́tù wọ́n ní áyà tí ó tẹ̀lé yẹn àwọn onímọ̀ ọ̀dọ́ nìyí wọ́n láyẹ̀ ti parí so alùpùpù yìí ló sọ pé káwáfẹ́ lo áyà náà áyà yẹn kẹ́ ti tẹ̀lé ìfún wọn kì í ti àdúrà pápá wọn náà ń béèrè béèrè ẹ̀sìn lọ́wọ́ wọn ni so ìsìláàmù wa ń jẹ́ ká tọ́jú àwọn àbá náà ni ó fẹ́ ká tọ́jú wọn tẹ́lẹ̀ náà ìsìláàmù wa kò ní ká wọ́n tọ́jú àwọn àbá kó tà sára fẹ́ tọ́jú wọn náà àwọn olùmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láka tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lómi náà kí níta fi ń segin ní nínú àwọn ọ̀rọ̀ náà ni. àmọ́ kí ẹ̀sẹ̀ yóò èyí òye jẹ́ ẹ́ di o ṣètàn ló mú yan bẹ́ wọn o sọ ẹ̀rí yẹn kò lọ sí အဲဒီတော့ဟောနေတယ်နာနာ شو حضور لیکن سے تین جگہ نہیں تین بات ঢের বলে ঢের বলে কোন তরফ মিলে আধা जो और क्लास थी आप मिलेगी tí máa ń gbogbo orí afẹ́ máa wọn àti gbà afẹ́ súnmọ́ wọ́n ní sí kò súnmọ́ pé yẹn sọ̀pẹ̀ lò nítorí lè jẹ́ èèyàn náà ah, ti gbé àtìgbàdo kẹ́ndì ni ìwà wọ̀ wò tí wàá ti sí ìwẹ̀ àkókò ẹ̀wọ̀n àti gbà ṣùgbọ́n àwọn mẹ́tàlì tuntun lọ́dọ̀ pé bẹ́ẹ̀ ká máa ń gbowó táà ní ká fún hasad òun pé lágbájá kó ṣe ní nǹkan yìí ó wù kí nìyẹn lè bẹ́ẹ̀ sókè abẹ́ mu ọ̀nà tó gbà ní nǹkan yẹn bóyá kì í sùn bóyá àlùfẹ́ sọ́ọ̀tì àti bẹ́ẹ̀ lọ Ah, nípa kúrò nípa bẹ́ẹ̀ ọlọ́run sára máa lọ. ẹlẹ́ẹ̀kejì nípa àwọn ọmọ ẹran náà ni wọ́n lára ẹ̀rí làwọn afọ́ máa ń lò wọ́n ní àti sọ̀rọ̀ láwọn ọ̀dọ́sán náà nínú ń pa ẹran yóò pa ẹran fún àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ níyà tó ní ìyàwó rẹ̀ tó wà lọ́ba pa ẹran lọ́wọ́ fún wọn. Ah, kò jọra wọn bọ́lẹ̀ àwọn máa ń tiẹ̀ nílò síra wọn ni láwọn ọ̀dọ́ bàtà ti dé ní àdìsí Isa ló ní ìṣe wọ̀nyí lè síbẹ̀. Ẹ gbọ́n náà ti pẹ̀lú nísìnyí tó wá pẹ̀lú tó wá fún àwọn ọ̀rẹ́ pọ̀ jíjà. Bàtà àwọn afẹ́fẹ́ fún wa nínú rẹ̀ wọ́n ní bí wàá fẹ́ máa ń rántí ìyàwó rẹ̀ náà. Àlejò òbí jà ló gbogbo olóhùn sàdúrà ọlọ́bẹ̀ ìramọ́ àbíjà àbúkọ̀ àwọn máa lọ́wọ́ sàdúrà. Àlejò òbí àwọn wọ́n lè ṣe bẹ́ẹ̀ kọ́ pẹ́ẹ́rán ọ̀hà báwọn ọ̀rẹ́ ìyá rẹ̀. Pẹ́ẹ́rán àwọn ìyàbá rẹ̀ kọ̀ fún wọn. Pẹ́ẹ́rán àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ló ní kọ̀ fún wọn. Ọ̀dájú alẹ́ ọ̀sì ṣe àdára pé bàbá ìjọba ìjọba ìjọba ìjọ àbájọ ogun ọdún táwọn ọ̀rẹ́ nìkan lè yóò máa fún òde owó jẹ́rìí ìjọba ìjọba rárá àwọn lu ẹ̀rí tó lálàáfíà wọ́n lu òsì tó wà wọ́n ni ọmọ òun kára àdàṣọ́ wà ló bá fáyì. Thank you mọ́sáájú tó wá jẹ owó ìwọ̀ yìí ní mọ́sáájú àmàdíyà mọ́sáájú kìlìkan tẹ́lẹ̀ ní pé àwọn ẹni tí mi ò fi bẹ̀rẹ̀ sẹ́yìn tí wọ́n á lè lọ sí ọ̀rẹ́ ìwọ̀n ní wọ́n mọ́sáájú ní ìjọba àti na bàtà ń sọ pa ìṣọ̀kan àwọn ọ̀tá jẹ́ mùsùlùmí pé kéèyàn mọ́tò fúláṣí kan lè fi kírun ìtumọ̀ gbàlérò kèé ṣe ń gbàmọ̀ gbàlérò bọ́tà àwọn mọ́sálásí tó bọ́lá sí iye máa sí iye o bọ́tà sí àwọn ilé bí bí àti tí a bá ti wọ bẹ̀bí náà àwọn ìjọba ìbọn kí òun bẹ̀. kí wọ́n bá lẹ́mọ̀ ẹ́ pé abára lápòjì oṣù àwọn mọ́sálásí àwọn àwọn ìjàmbá ni ọ̀gbọ̀n kí òun bẹ̀. wọ́n ti ọ̀gbọ̀n láti àwọn tìjàlí àwọn ní wájú lọ́gà tìjàlí àwọn yẹn ni ìbọn àwọn tá a ní àwọn tá a ní ká ká gbogbo kiri dáadáa wọlé yìí àwọn tó sẹ́ni wọ́n fún àdúgbò yìí tó tá àrẹ́bá tí wọ́n ń kún wọn tábà tí wọ́n tábà tí wọ́n ń kún wọn nǹkan tá a gbèbè sí àtìsàkóònù ètò ìmọ̀ sọ ni pé wọ́n sáré kọ́ láti kó yìí wọ́n sáré kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọ òun lónìí ẹ́ èyí tó wáyà ìjọ òun lónìí àtàwọn mọ́sáàtì mi náà èrò wọn káyọ̀ mọ́ bẹ́ẹ̀ èrò káyọ̀ bẹ́ẹ̀ so àwọn ọmọ olùdíjà ìkankan ní ara yẹn so àmọ́ abẹ́rẹ́ àyàtọ̀ ẹgbẹ́ bá ti gbẹ̀gbẹ́ ní ìbájú dé bẹ́ẹ̀ ẹ̀rọ tó bá ti àwọn sọ̀tọ́dà sọ yẹn ọlọ́run lára ọ̀sán. lọ́wọ́ àti lábẹ́ ẹ̀kọ́ ìgbà yẹn lára àwọn ọ̀nà tí ẹ̀rẹ́ mẹ́fẹ́ mọ́sáàtì wò sábà sọ ọ̀pọ̀ mọ́sáàtì mọ́sáàtì bá ti pọ̀ sí kíbùlà àdékírun bẹ́ẹ̀ bọ́ ó bá àdékírun bẹ́ẹ̀ á ti káwọn èdè mọ́sáàtì káwọn gbọ́ pẹ̀lú ṣíkímà pẹ̀lú ládàbí ní káfíńsọ fún wọn táwọn sọ pé alẹ́ mọ̀ ni àwọn tẹ káwọn bá ń bọ̀ bí ìmáàmù àwọn àlejò mọ́sáàtì yàtọ̀ mọ́sáàtì àwọn bá wọn tó bá yí padà tó bá yí padà èdè kírun bẹ́ẹ̀ náà lọ́dá fi bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ báyìí máa ń súnmọ́ sí jìnà sí àfàbọ́lá kéèkéè ọ̀rọ̀ bọ́lá súnmọ́ ọ̀rọ̀ kí wọ́n fẹ́ àfàbọ́lá rẹ̀ bọ́lá tàbí máa ń wà jẹ́ ibẹ̀ ni ó ti jẹ́ pé ìwé ẹ̀fẹ́ kí yóò àti àwọn ewu dada ẹlẹ́gbẹ́ bí ẹ̀sìn kì í ìgbà tó máa ń wà bẹ́ẹ̀ lápẹ̀sí pé bóyá wọ́n ṣe nǹkan ní wọn á bú ní tẹ̀lé wọn ń pèrò wọn bá láyé ọ̀sẹ̀ tí ó kó bẹ̀rẹ̀ sòwò kan bá wọn àwọn yà ó káwé ní mùsùlùmí ni àyàfi tí ẹ bá tó rí pé ìmọ̀mù gẹ́gẹ́ fún ara rẹ̀ fẹ́ tí ò fún wa ó tún kó sí nǹkan tẹ́lẹ̀ tí ẹ bá ti rẹ̀ yẹn yóò bá ẹ mùsùlùmí àwọn ìmọ̀mù ẹ máa wò fẹ́ máa wò fẹ́ sọ ìwọ ìwọ tẹ̀ ló wá lórí kò mùsùlùmí à ó tún wọn lára o. ဟိုနေရာကိုပဲဘောဘူးဟိုနေရာဘောဘူးโอเคဒီလောက်မလောက်ခဲ့အဲ့ဒါအဲ့လိုမျိုးဒီဒီကိုဒီလိုလဲလဲကိုလို့လာသာတို့တို့လို့လာ အဲ့တော့ဘေးဒီလိုနေအမေတို့ကကြားလို့ဒီပဲလေးစုနေတော့ဘာလို့ပြောင်းလို့ဘာလို့ပြောင်းတော့အမေတို့ကဒီမှာဒီဒီလေးတွေပုံပေါ်ကြည့်လားဒါကြ example ဘာသာဒီပြရဘာမလဲသူပြောတယ်ပုံပေါ်ကြည့်လားဒီမှာဘောဘောဘောဘာသာဒီရှာလိုအန်နေတော့ပုံပေါ်ကြည့်လား sòkè ìbá òun náà tó bá di òkò ní bíbélà ìwọ gángan gbọ́dọ̀ sí kẹ́kọ̀ọ́ mo fẹ́rẹ̀ sí kéde yẹn bí a lè lọ. Sema kwamba mavazi hawazi vile vile. Sema leo hawazi vile vile. Hawazi vile vile. Ah, sio wale hivi. Yaani kama hapo ndio ndio ndio. Ah ah, yebo nima. Mọ̀tẹ́ mọ̀ mí ó kọ̀rọ̀ pé aláàbí ìyókùn ọ̀rọ̀ àdáyọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀. Kọ́lá aláàbí mi ẹ̀rọ tó bá di Yéṣu náà ni. Ṣé pé ní bá yẹ kó ní sùkúlù aláàbí kan bẹ́ẹ̀ සුලබතිකුලාරේ සැපේ බයිලයි දෙදේ දෙදේ බියෝ තුලයි රයි ලෝ ඒ ජීව බයි සොල්ලෝ තේ ඉබම යෝ උචේජි උචේජි රබදිකු wọn fi kékeré wọn fi báyìí lọ́wọ́ àríyá wọn fi kékeré wọn lé tòun ti gbé làwọn ọmọ náà lọ sẹ́nu mọ́ ọ̀rọ̀ sàmànà wa. so yẹ kọ́ lọ pé wọ́n lọ́kàn wọ́n bá pé lọ́lá sí pẹ̀lú mọ́ni pẹ̀lú màdì. Gbogbo àwọn abẹ́kọ́ bá ní kòkòrò títí láwọn ajá, ọdún kan wá ní pé kí ni èdè? Wọ́n wá ní kọ́ lọ́wọ́ fúlẹ̀ bàjá wá, ẹ wá gbé ní gan gbogbo tọ́jú lè lọ fúnra wọn àbá. Wọ́n ara èdè sọ fún òun tí o ti wá ìrọ̀rùn wò. Àwọn ẹ̀mọ́ sọ fún yín, alẹ́ ní mọ̀. Gbogbo ọmọ tọ́lọ́ wa ní wọ́n ti pa. Ọmọ bá bá mú nǹkan mi wá láti èdè, wọ́n gbọ́dọ̀ ní lọ́wọ́. Kí ni ọdún bẹ̀rẹ̀? Ọlọ́run náà wọn ni wa. Ah lábẹ́ àwọn olùgbẹ́sẹ̀ kẹfẹ́ bá ẹ̀rí láàrin ẹ̀yàgbà látọ̀sẹ̀ lẹ́lẹ̀ àrí ẹ̀yàgbà láti ìkàlábà gbọ́dáwẹ́ ok báwo la yóò fi bí láàrin àkọlùkù sàmúlà wa ìdílé ti bí ìrọ̀mà àfà rí àwọn àfà sọ̀rọ̀ sí lọ wọn ni wọ́n ní ikú ti súnmọ́ jù àwọn tó bá súnmọ́ kàábà òun ló súnmọ́ kí ẹ̀rọ lọ́ọ́ kíbla bá a ti jìnnà sí a sí bẹ́ẹ̀ ní ẹ̀rọ lọ́ọ́ kíbla sí láti máa kíbla. síbáyé sìn lẹ́sìn pé àwọn àbájọ òun kọ́ tíráì ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ti ń bẹ lu ìlọ́pọ̀lọpọ̀ sẹ́bí àwọn àbájọ ni wọ́n kọ́ o èyí tí ò bá kọ ní síbílà sáyẹn náà ẹgbẹ́ díẹ̀ ló díẹ̀ tó lẹ́kùn ni àwọn àbájọ rẹ̀ máa pé díẹ̀ òun gan kò ibẹ̀ ẹ̀dà kò sí jíha sáwùdí ni ẹ bá wà wọn látà àti ẹ̀tọ́ ń kọ́ lọ́dà àbá ìyá tuntun náà ẹni tí ò bá ń dẹ́kun lápá ìdá kò ní kọ́ kò ní kọ́ bí a bí tó yẹ kó ìdílé àfẹ́ kẹ́kẹ́ ìdí ni sọ̀rọ̀ kẹ́gbẹ́ ìtẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó rọrùn jù nísìnyí táì nígbà mara wa kò ní kálọ̀ kí bílá fàyídà kálọ̀ kí bílá fàyídà ó tó rọrùn jù nítàkọ̀tàn àbáyàwó mọ́ta níbi yẹn nísìnyí nítàkọ̀ àwọn àbáyàwó gbìyànjú wọ́n ni wọ́n sọ̀rọ̀ ìràwọ̀ yọ̀rọ̀ so àwọn àbá ìgbìyànjú bí ìwà rẹ bá bá tẹ̀ bàrà ọ̀pá bẹ́ẹ̀ ló wọ́n láì. ṣe pé ẹni. ẹ̀yin náà láì yá. tí ó yọ nílùú òmù ti nàìjíríà ti lọ ní. Ada, zamu ba kaya. Ada nan duniya dia.

Ọ̀gẹ̀dẹ̀ ṣáàdùn tó ibi tó bá nímọ̀ yóò wá wò yóò wá sí ẹgbẹ́ díẹ̀ náà ti bẹ̀rẹ̀ lọ pé ìtúyìn bóyá bí ìjọ kan àbẹ̀rẹ̀ díẹ̀ ètò ìdájì pé bíbí àmì náà ti ẹ̀wẹ́ òní òun ní títà wọn wà. ìlànà àpẹẹrẹ sẹ́rí lọ́tọ̀ sọ ilé ìsìn yìí àlélẹ́ kò rí bẹ́ẹ̀ nǹkan tó ó tún lè rọrùn fún wa láti ọ̀gbà pèsè mọ́tẹ́ mú pátíkà yìí wá òkè ká sọ́ọ̀dì ìbáyé sọ̀rọ̀ àwọn ti mú tọ̀sán wa pé wíwá tààrọ̀ nǹkan ká tábàtì tábẹ̀bẹ̀ táwà wò bẹ́ẹ̀ ká mú sí lọ́pàá ìdá káàkiri kọ̀ọ̀bá bẹ̀rù ọ̀rọ̀ lọ́wọ́ ní ara sọ níparí ẹni náà yóò pàlùkù sáà bẹ̀rẹ̀ náà. Thank you. gbogbo ẹni ọ̀rẹ́ ìjọ tó ń ṣe ìjọ fi ṣe bá owó ẹgbẹ́ ọjọ́ tó lè dídá ń lò ẹ̀fẹ́ Thank you.

wọ́n ní ọjọ́ tó ń fa ilẹ̀ tálẹ́tọ̀ ó wá ju ètò làwọn wá mẹ́rin yẹn kíra ọmọ fi ń sọ pé ànábọ̀ owó àpamọ́wọ́ owó lọ́bẹ̀ ṣe sọ ó súnmọ́ nínú kan bá kéèyàn wá di àbí kéèyàn fi ń tí ìbákà rẹ̀ lórí kéèyàn fi ẹ̀bùn ya kò lè ṣe kéèyàn kò lè ẹni bá tí wọ́n lè bá lọ́wọ́ àforí. Sílẹ̀ ọ̀ka sílẹ̀ ọ̀ka àtàwọn ọmọ ní èyí tó dáa fáwọn ọmọ ẹgbẹ́ pé ní bá mi bá mi mọ lẹ́kọ̀ọ́ òun là èyí ti bá dáa òun pé èyí kọ́ òun rẹ̀ yọ ọ̀tọ̀ lẹ́nu tó tó nílẹ̀ yìí òkè yẹn kọ́ àwọn ọmọ yẹn ní àkàrò ìdí àwọn ènìyàn lọ́wọ́ àkàrò lè máa ṣe ní àwọn lè ràn fún lórí ayé ọlọ́run tó àti wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت